lẹ́yìn náà gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ṣe ìdè ni wọ́n fi sí ẹ̀mí kọ̀ọ̀kan fún ẹ̀mí bákan náà fún sẹ́ni kankan tí wọ́n ti àbòsí fún ọlọ́run ní ti àbòsí fẹ́ni kankan nínú gbogbo ẹ̀dá rẹ̀ gbogbo àtàjọ́ ló ti ọlọ́run ọlọ́run ti àánú fún àlè fún ọmọ ìsìlámù yìí pẹ̀lú pé ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́sọ tíra rẹ̀ tọ́jọ́ tíra àbíyì ọlọ́run ọba kalẹ̀ fún wa tíra náà dúró tọ́ ẹ̀jẹ̀ tíra oníbùsùn ọlọ́run ọba yìí kí ọlọ́run fi tọwọ́ sínú rẹ̀ arára bó ti kọ́ ma gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ ilé ìdíkùlẹ̀ tọ́lọ́tò ká. tíra ọlọ́run ọba yìí ọjọ́ tíra ìmọ̀nà ètò ti pé ń fi ní ìmọ̀nà lọ síbi gbogbo tó gúrégé tó dúró tọ́ òun náà ní tíra ọlọ́run ọba yìí kí ọlá ń fi ní ìmọ̀nà lọ sínú rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ọba yìí kí ó fi tọ́ka àwọn ẹrú rẹ̀ lọ sí ibi gbogbo tí ń jẹ́ oore tó ṣe pé inú wọn ìṣẹ̀mí wọn yóò sì máa tún lé lórí tí ìṣẹ̀mí wọn yóò sì dá nígbà tí wọ́n bá ọba mọ́tòtò. bákan náà ni wọn yọ máa torí rẹ pẹ̀lú rẹ̀ bákan náà ìgbẹ̀yìn ọ̀rọ̀ wọn ìgbẹ̀yìn ayé wọn ìgbẹ̀yìn gbogbo alámọ̀rí wọn lọ́wọ́ àjáde ìkàtún ṣe yí pé yóò dára púpọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ bákan náà ó ti fi tàn mọ́lẹ̀ sí gbogbo àwọn kò ti bẹ ní gbogbo àwọn òkú náà nínú ọkà àti ní gbogbo àyè pátá ní gbogbo inú àwọn ọ̀rọ̀ wa inú àwọn èdè wa ìṣẹ̀lẹ̀ náà ọba ìlẹ́kẹ́ọ́lá ìṣẹ̀lẹ̀ òfin àlùkò á ní ìtẹ̀rí gbogbo ìtàn mọ́lẹ̀ sí gbogbo níbẹ̀ nínú ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ọ́lá ti sọ nínú ìròyìn rẹ̀ fún àlùkò á ní ìtẹ̀rí ọlọ́run sọ nínú sọ́ọ̀tù sọ́ọ̀t àyà twenty nine ọlọ́ni kìdáàbò ní àǹtẹ̀nàmù ilé ìkẹ́ àwa sọ̀kalẹ̀ lásán bí kò ṣe pélé yẹn dẹ́gbàrú àyà sí ni ọlọ́run fẹ́ kí gbogbo àwọn tá a dé àlùkò náà islam ká lè máa yiri àwọn àmì ọlọ́run ọba wà wọ́n áyà yìí ká máa kà á láti àgbọ́yé àkàyírí ìtumọ̀ rẹ̀ wò lọ́lọ́run ọba ìlẹ́gẹ́ látòrí ẹ̀sọ́ kalẹ̀ bákan náà wà lè yẹ sọ̀dá kí ọ̀rọ̀ kó lè kàlùbá àwọn tí wọ́n jẹ́ olóyè ọlọ́gbọ́n mo lè jẹ́ ẹni tó pé wọ́n máa rorí wọ́n sì máa wòye wọ́n sì máa rántí pẹ̀lú áyà ọlọ́run ọba ìlẹ́gẹ́ láti ọlọ́run sọ̀kalẹ̀ káwá lọ mà gbogbo àtàdé òfin ọlọ́run wípé àwọn olùgbàdàn tí èèyàn fi máa ń rí ibò fún un síra ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá yìí kò sí bá a pín kankan fún un kò sí òréré kan kò sí kankan kan tó lè rọ́pò rẹ̀ arára bó ti wù ma bẹ́ẹ̀ sì ni láti rí nǹkan tá a sọ yìí ó ti kójọ nínú nǹkan méjì tá a sọ síwájú òun náà ni wípé káka Al-Qur'an al pẹ̀lú wípé ká yiri ìtumọ̀ rẹ̀ wò àwọn àmì rẹ̀ á máa yiri ẹ̀wò nípa ọlọ́run ọba ìlẹ́sẹ̀ láti pè ní mùbárùkù ọlọ́run ní tíra oníkùkù ni káwá tó lè ní bárúkà yẹn àti ká máa yiri ìtumọ̀ rẹ̀ wò nígbà tá a bá ń kà á náà ká sì máa lóye pẹ̀lú kíka náà gẹ́gẹ́ sọ. dájúdájú ọ̀nà kan tó lè múni lọ sí ni pé àwọn tá a wí òun náà lọ́nà tí òjijì sallallahu alaihi wa ala alihi wa sallam tọ̀ òun náà sì ni ẹni tó jẹ́ àwòkọ́ṣe rere fún wa nínú gbogbo ẹ̀dá sọ́nà ọba ìlẹ́kẹ̀ ọ̀làdá ànábì náà lọ jẹ́ àwòkọ́ṣe wa bó ti wá rí yìí ànábì bó ti jẹ́ àwòkọ́ṣe wa á máa kọ́ṣe rẹ̀ bákan náà á sì máa gbẹ́sẹ̀ lé ibi tó gbẹ́sẹ̀ lé á sì máa mọ̀nà pẹ̀lú ìmọ̀nà àwòkọ́ ti rere bẹ fún yín lára rẹ o kí ẹsẹ̀ tí gbogbo èèyàn wọn fún gbogbo ẹni yóò tó ṣe yí pé ìbá ń ran kan ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọlá bákan náà tó ti fún yan kan ọjọ́ àlùkìyà bá tó kọjá tó rọrùn fóun tó tún wá jẹni tí ran ti ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọlá lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ tí bàbá ń pààyàn ọlọ́run títí nígbàgbọ́ sọ́lọ̀ ìtẹ̀lẹ̀ yọ wà fún àtẹ́bí sọ̀rọ̀ ní olùkọ́sí tí ọmọ kọ́sí rẹ̀ dáadáa torí pé ó ti nígbàgbọ́ sọ́run ti àdébùwà Muhammad sallallahu alayhi wa sallam ó ti sàlàyé fún àlùkùnmá rẹ̀ ìlànà tó ga jù tó gbégedé jù tó bá mu púpọ̀ jù láti lè sàǹfààní pẹ̀lú Al-Qur'anul Karim àti láti mọ̀nà pẹ̀lú ìmọ̀nà rẹ̀ pẹ̀lú méjèèjì yìí òun náà ni ìbùkún inú Al-Qur'anul tí ó sì fi máa làgò fún gbogbo ẹni tó bá mójútó àwọn orígun méjèèjì nípa kíka Kùránì bákan náà ọ̀nà àti títẹ́ rere pẹ̀lú rẹ̀ yóò sì máa là ọmọ ẹ̀dẹ́ ènìyàn ànẹ́bí sallallahu alaihi wasallam ti sàlàyé gbogbo eléyìí fún wa nígbà ọjọ́ yìí pé ànẹ́bí sallallahu alaihi wasallam ó ti ti àlàyé fún wa ìtọ́ bẹ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn nígbà tó ṣe ibi ọba ronú láyè pẹ̀lú kó fẹ́ kátìrà ọlọ́run ọba ẹ̀dẹ́gbẹ́ ọlá ìbùkún tó pọ̀ tí ó bu ẹni ẹ dárú nígbà tí máa ń kátìrà ọlọ́run ọba pẹ̀lú àwọn ẹ̀san rere ọlọ́run ọba ẹ̀dẹ́gbẹ́ ọlá ti gbé kalẹ̀ àti àwọn dáadáa tó mọ gágágágá tó náà wọn fa ìlẹkẹ láti fi alẹ́ ti kalẹ̀ gbogbo ẹni tó bá ti bẹ́ẹ̀ àti gíga lọ sí àyè sí ọjọ́ tí ó jẹ́ òréré tó ga jù lẹ́ni tí ń ka Al-Qur'an al-Karim tí ọmọ rí nígbà tí ń ka sínú ọlọ́wọ́n fa ìlẹkẹ ọlá bákan náà ọlọ́wọ́n tún gbé lọ sí yóò tún gbé ẹni tí ń ka Al-Qur'an al yóò gbé sí ipò èyí gbogbo àwọn tí wọ́n bá mọ Al-Qur'an tí wọ́n ti ń kà tí wọ́n lò dáadáa ní ọjọ́ ìgbé nínú àwọn ọ̀rọ̀ tí anabi sallallahu alaihi wasallam fi tu alájẹ ìdílé òun náà ní gbólóhùn anabi wa muhammad sallam nínú hadith tí a fa wa abu umama talbahili radiyallahu ta'ala anhu wọn gbà wá nínú sahihu imaamu wa muslim wọn ló ti fi ọ̀rọ̀ sallallahu alaihi wasallam sọ pé ẹ máa ka alukur'an karim dáadájọ́ alukur'an ọ̀wà níjọ́ gbèdé lẹ́ni tí ó sì pè fáwọn ẹni rẹ̀ gbogbo ẹni tó ma Kùránì ti ń kà á sí yírí ẹ̀wò tó tún farabalẹ̀ pẹ̀lú kíkà rẹ̀ tí ń rántí ọlọ́wọ́n ọba ilé fiọ́lá pẹ̀lú kíkà rẹ̀ nítorí Al-Kùránì Al-Karim yóò jẹ́ olùsìnkẹ̀ fún wa gẹ́gẹ́ bí àdéhùsọ̀lọ̀ ti sọ nínú Sàhíhù Ìmáàmù wa Muslim. bákan náà nínú gbólóhùn àdéhùwà Muhammad sallallahu alaihi wasallam tó tún sọ nínú hadithi èyí tó ṣe wípé àfa àwọn nàwa sọ̀rọ̀ sàmáyà ni wọ́n gbà wá nínú hadithi tó tún wà nù Ìmáàmù wa Muslim bákan náà wọn ló ti di ọlọ́sọ̀ lọ́wọ́ àdìsílẹ̀ sọ pé sọ́ba àdìjọ́ gbèdé wọ́n mú alukur'ani wa àtàwọn tí wọ́n jẹ́ ní alukur'ani àwọn tí wọ́n mọ alukur'ani tí wọ́n kà tí wọ́n lò dáadáa ọlọ́wọ́n bá ilé jẹ́ ló fi wọn wá sọ́ba àdìjọ́ gbèdé ìyáàmà àwọn wọ̀nyí làwọn tó ti gbé wọ́n lo alukur'ani dáadáa wọ́n lò láyé suratul ni ọgbà wájú bákan náà alẹ ìmúrọ́ọ̀nù náà òun náà tẹ̀lé àwọn méjèèjì ní tẹ̀lé wọ́n ti adé òkú adé ìyí adé àpọ́nlé adé dáadáa wọ́n ti fáwọn ẹni wọn tó ti gbé wọn bákan náà àtúmọ̀ àgbọ̀yé nínú gbólóhùn àdẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith tí a fa wa Umar ọmọ Khattab radiyallahu ta'ala anhu tí wọ́n gbé jáde ilé ìtura nù sàkéwò máa mú Muslim bákan náà ló ti fi ọlọ́ sallallahu alayhi wa sallam sọ pé dáadáa tí ọlọ́ ọba ilé fi ọlá yọ ọmọ bí àwọn ìjọ kan ga pẹ̀lú al ọlọ́run ti máa rí àwọn kan nílẹ̀ pẹ̀lú àlùkò láti tẹ̀lé àwọn tí wọ́n bá gbọ́rọ̀ ọlọ́run ọba tí wọ́n kọ́ tí wọ́n mọ̀ tí wọ́n kà tí wọ́n ti ké tí wọ́n tún wá ń lò dáadáa pẹ̀lú gbogbo àwọn òbí ti bẹ nínú rẹ̀ ọlọ́run ọba àlùkò láti gbé wọn ga gbogbo ẹni yóò tí ọba ti wá lò tí òbójútó ìṣẹ̀lọ́run ọba ìdẹ́kẹ́ lọ́kàn ti radiyallahu ta'ala anha tí wọ́n gbé jáde nínú hadith tó wà ní sahihu ìmáàmù wa Muslim àti ìmáàmù wa Al-Bukhari tí ọlọ́run bá ti kẹ́ àwọn ìmáàmù méjèèjì wọ́n ló ti fi aláǹsọ̀ lọ́wọ́ àdìsọ́nà sọ yìí pé ẹni tí ń ka alukur'ani kẹrìmì dáadáa ọkà alukurani ọmọ aka ó ti farabalẹ̀ pẹ̀lú kíkà rẹ̀ ó ń ké ní títẹ̀ tẹ̀lé ìrùmọ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa bẹ pẹ̀lú kíkà tó wà fún àwọn màláíkà tí wọ́n jẹ́ ẹni àpọ́nlé ẹni rere ṣùgbọ́n ní kíkà alukurani kẹrìmì tí wọ́n kó ìgbóló nídìí rẹ̀ tí wọ́n jẹ́ àwọn kúránì lẹ́wọ́ lọ́wọ́ títà ń pé màá dé ọ náà ni màá sì mọ̀ ọ náà ni títà ń fi ìgbìyànjú àti ogun agbára rẹ̀ tètè ké lakọlakọ ẹni bẹ́ẹ̀ wọ́n ìjà ọ̀hún lẹ́gbẹ́ kíkà yẹn ní lára púpọ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ olóhùn òní fi àti kó mọ̀ máa náà ni sọlọ yọ gba ẹ̀san kó ń gbé wà á ti lè ṣá pọ́tì mi á ti lè sì láwà ẹ̀san kó tún wá rí wàhálà látara gbígbé yẹn náà yóò ṣe kí ni o yóò tún rí irú ẹ̀san yìí lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìdíkíọ́lá á rí eléyìí lọ́pọ̀lọpọ̀ ẹwà àwọn bàbá wa tó ṣe pé wọ́n ṣe pé kíní ìyá tó ṣe bá wa ṣe pé ṣe bá wọ ẹlòmíì ti bá ń tàǹkàrà ẹgbẹ́ wọ́n ṣe máa ń sọ nínú èdè tiwọn báwọn bàbá wa ṣe máa ń sọ wọ́n bá fẹ́ tìláwà wọ́n mọ̀ fẹ́ tàǹkàrà tó wọ́n bá ti gbé kúránì síta báyìí wá wọ́n máa fi ìyí ìlà ẹ̀fọ́ màkàlẹ́ yẹn wọ̀ kan wọ́n ti ń ka yẹn wọ́n máa ń dàbí lápálápọ̀ tí wọ́n máa ń ṣe wàhálà wọ́n ní ẹ̀sán méjì tó ti lè lọ́dọ̀ ọ̀dọ̀ wọ́n yàtọ̀ sẹ́ni tó ṣe é gbé ó lójú láyè láti dí alukur'an láti lọ kọ́ dáadáa lọ́nà tó gbà dáa wọ́n wá ní pé ìta akéyìn ẹ̀ lágbàtí tó pẹ̀lú ẹ̀ ọ̀dọ́ ni ó léwu ó lóye ó nílò akáyì ó rójú ó sì ráyè ọ̀dọ́ làkú láti ṣe bẹ́ẹ̀ lọ́ba sàkú ló pé rárá fàtìkì lọ́nà bàbá nù abẹ́fẹ́ yẹn náà wúlò ní fàtì alibarika aliamiju lilayi sabili subhanallah yíṣẹ́ yẹn lásán o irú ọ̀dọ́ yẹn ò lè rí wẹ̀ sàn wọ̀nyí ọ̀dọ́ nẹ́pà iná pẹ́yì ọ̀lẹ́gidẹ gidan tẹ́ pásítọ̀ dẹ́kun yóò tètè lọ sí alukuran tó tún ṣe tó bá jẹ́ pé nígbà tí wọ́n ti ké tẹ́lẹ̀ nígbà tó ṣe pé irú eléyìí kò tí ì tọba ní kọ́ ọ̀kẹ́ ni ìwọ náà lọ sí kọ́ ọ̀kẹ́ ẹnu rí ọdún dáadáa ẹnu tí òkè tó ti tún kakọ bọ̀ yóò ní ibi náà sọ̀rọ̀ sálímù sọ yìí òun náà fẹ́ ṣe ní kéwkéwé yóò àti sọ̀rọ̀ sálímù sọ yìí subhanallah ẹ̀dá kan ẹja sọ̀ra alukurani lẹ́wọ̀n ètò káàkiri máa ń ké kó ṣe ọba tẹ́lẹ̀ alukurani kẹrì ó fi òfin kíkì òfin kíkà ọlọ́run ọba ìrètí aláfíìsì síra rẹ̀ àti ìsọ̀rọ̀ ó sì ṣe àlàyé rẹ̀ fún wa dáadáa. bákan náà kátó lọ mọ̀ pé ètò ń bẹ nínú hadithi èyí tó ṣe yípe afa àwa Abdullahi ọmọ amúrò ọmọ amúrò ọmọ ọmọ ọmọ ọmọ àìhùn àti wọn gbé jáde nínú sahihu nínú musnadu imaamu wa Ahmad àti sunanu afa wa Tirmidhi àti sunanu afa wa Abu Dawud wọn gbé jáde pé anabi wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé wọn máa fọ fún ẹni tó ọmọ kùránì ká dáadáa tó bá pé dèrí pé ọyá máa ń ká alukóhánì kò sì máa ga sí i bó ọba ṣe ń kà á lọ́mọ garí kò bó ọba ṣe ń kà lọ́mọ garí kò dájúdájú máa kà á kó o ṣe ń kà láyé ẹni farabalẹ̀ ní kẹlẹ́kùn fi hàn máa kà á ibi tí ipò rẹ ó dé àgbéga rẹ tí ó dé nínú àlùjànnà òun náà ni nígbà ọba ti dájú ló tó ti lè kà á tó ti lè kà á mọ́ lọ́ọ̀rọ̀ àtúbà ẹ̀sán tó tóbi bẹ́ẹ̀ sọ́mọ àlùkùránì ká gẹ́gẹ́ bí mo ti sọ fún wa níjẹ̀dọ̀ yìí pé ẹni tí ọmọ oore si tu ẹni yẹn púpọ̀ ẹ jẹ́ ká gbìyànjú ká sapá ká ṣe wàhálà lórí pé ká lọ kọ́ ó ní já sí rọrùn báwa náà èyí tá a bá rí màá bá ti ń làwa náà máa ó wá sí kéyìn tí kéyìn kà rárá torí pé wa ni aláǹfààní ara ti tó ara yè láti ṣe bó ti wà nínú wa kí wá lẹ́yìn tí kò ní rọrùn fún wa láti padà tá a bá ti gbé láti wá tún dé tàbí tètè bójútó kọ́lọ́ ọba yẹn lẹ́kọ̀ọ́ lá kódà kó ti àlékún ọ̀rọ̀ àti ìrọ̀rọ̀ rẹ̀ fẹ́mi àti ẹnìkan kan wa. táwa lọ mọ̀nà ike gbogbo àwọn ẹni tá a kà yìí kí n sọ nípa ọlá èyí tó ti kọ́ wà fún káka alukurani yìí ọmọ lórí bẹ́ẹ̀ o bí kò sí kí anẹ́gbà Muhammad sallallahu alaihi láti ka alukur'ani náà láti wá rí ìbùkún ti bẹ nínú kíka alukur'ani tẹ̀lé láti fi lè sàǹfààní nípa apáti sàǹfààní pẹ̀lú alukur'ani tẹ̀lé bákan náà dáàlì mọ̀nà lọ sí ibi ìlànà nígbà Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú ìlànà alukur'ani tẹ̀lé. eléyìí òun náà sì ni ìdí pàtàkì tọ́jú pé wọ́n fi ní kaka kásìmáṣe apá alukur'ani tẹ̀lé torí pé a máa fi ọlọ́wọ́n ọba ìlú jọlá ibi kọ́lọ̀ kọ́ máa ṣe òkóńkórí èròǹgbà ìmí àtẹnìkọ̀ ọ̀gá wa àti pàápín ìmọ̀ wa lórí ike káṣí ṣe kùnà àdìlá ṣe ní kí n sáàtìkì lásán. kíkẹ́ rẹ̀ ṣe kí n sáàtìkì lásán ẹni tí pé kí n ké lásán ó túmọ̀ yìí pé kò sí ìtọ́kàn pẹ̀lú àwọn ìdájọ́ kò sí ìtọ́kàn pẹ̀lú àwọn òfin ìrùmọ̀lẹ́rì ibi ẹni bẹ́ẹ̀ yọ ọkọ máa ké lórí fi lọ ní bisimilá ìlànà ìlànà ìyá tó wà lẹkọọ láyé náà kẹlẹ lọdọ lọdọ lọdọ lọdọ lọdọ lọdọ lọdọ lọdọ lọdọ lọdọ subhanallah sáyà kúrò láti lò ké ọwọ́ mi kì í ṣe tíra ọlọ́run ọ̀ka kì í ṣe ọ̀rọ̀ ọlọ́run ọ̀ka ìdíkẹ́ ọlọ́run ké kì í ṣe lọ́jẹ́ pé òun kú fúnra ara rẹ ti òyìn máa gbé tó ojúṣe ni pé a kà lùkùránì dáadáa kó torí ká lè ṣe kí ni o a lè rí àǹfààní ìfẹ́ nínú rẹ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ pé kíké lórí asálásá òun náà ni ó ṣe rògbà wa bí kò ṣe wípé ọtọ fẹmi àtẹnukọ̀ọ̀kan wa ká ń wéèrè ìpín rere ní bẹ fún wa nínú síkà àlùkùránì àti yíyẹ ìtumọ̀ rẹ̀ wò àti ìmọ̀ abákọ̀ yé àwọn ìtumọ̀ rẹ̀ ká tún mú yẹ̀ wò torí pé léyìí gangan ni ní pàtàkì ọkùnrin kàkà àlùkùránì kẹrì ní ìbámu táyà tá a ti kà síwájú pé ọlọ́wọ́n ọba ìlẹ́gbẹ́ alálòhùn tó àlùkùránì ọjẹ́ kìtáàbù mubarak ọjẹ́ sílẹ̀ onímùkún níyẹn dábàrú àyà sí nítorí ká máa kà á máa yẹ àwọn ìtumọ̀ rẹ̀ wò wọ́n lè ẹ̀dẹ̀ ta ọ̀ kó ló lè àlùfà àwọn tí wọ́n dúró lóye wọ́n dúró nílà akáyè ó sì lè máa gba ìrántí pẹ̀lú kíka alukur'ani kẹrin mélòó mélòó ẹtí ka alukur'ani lónìí sẹ́gbẹ́ tí alukur'ani kọ̀ fún gangan ní tẹ̀ tiẹ̀ mélòó mélòó ẹtí ka alukur'ani lónìí tó ti pé tí alukur'ani bá láṣẹ òun gangan náà lè wọ̀ òun náà lọ́dọ̀ tiẹ̀ síbi ẹni bẹ́ẹ̀ wá ń ka alukur'ani á sọ pé kọ̀ ka alukur'ani kí ló dé tẹ̀ sí ẹjẹ́ lẹ́gbẹ̀ẹ́ wà á tún dúkìá àlékún àyà tó mọ́ mi wọ́n bí kò mọ̀ tó lò wọ́n ka àlùkùránì sí ibẹ̀ ń bọ̀ ẹ̀dùbọ̀ pé èèyàn kàrá sọ́sà ń bọ̀ ọlọ́run náà lè àlè ìjẹ́lá ìmúre pẹ̀lú rẹ̀ tá a bá ti gbọ́ dáadáa wọ́n bí kò mọ̀ tó lò òjijì ọlọ́run ti bẹ̀ láàrin wọ́n mọ̀ ìyá náà ẹ̀ tó bá ti rọ̀ mọ́ lọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti gbé ẹni gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé rẹ̀. òun náà ní kí ọmọ ẹlẹ́yìn ẹ̀sán fẹ́ kàlù kúrò áàdì kẹrì kó mú ọkà rẹ̀ sí àìrójúráyè ọba àti ọlọ́dúnráyè pẹ̀lú kíka àìkúrádì pẹ̀lú ìmọ̀ wòye ìmọ̀ onífàwọn ìtumọ̀ rẹ̀ pé ah, àwọn ìtumọ̀ tọ́lọ́ mọ́ fàyè fún wa níbàyí gbọ́dọ̀ mọ̀ ti tó eléyìí tẹ̀léra wọn ẹ̀wù gbọ́dọ̀ ti sọ eléyìí kọ́ máa pẹ̀lú rẹ̀ nípa àwọn ìtumọ̀ rẹ̀ pẹ̀lú àwọn tí ń pè jáde lórí ẹnu yóò máa mọ àwọn ìtumọ̀ gbogbo àyà kọ̀ọ̀kan yóò sì máa wòye sí gbogbo àwọn àṣẹ tí ń bẹ nínú rẹ̀ yóò máa mú lò gbogbo àwọn kíkọ̀ tí bẹ́nu rẹ̀ yóò jìnnà sí yóò sì máa ní àtìsọ́kàn fi ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ìṣẹ̀ ni yóò tẹ̀wọ́ gba ìjọ nìyẹn yóò tẹ̀wọ́ gba lọ́wọ́ gbogbo ẹni yóò tọ́ba wa lọ jẹ́ wípé ọba ń kí alukurani lọ́ba ti wí tọ́wá kí alukurani délé kan tó wo gbogbo àwọn ìtumọ̀ rẹ̀ lọ́wọ́ rí pé pẹ̀lú àwọn àgbọ́yé tó ń gbọ́yé nínú àwọn àyàtì ìlú ẹni bẹ́ẹ̀ tọ́tọ́ tó yẹ òun náà nìkan wá ròyìn lọ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá tí ọlọ́run yìí mọ̀ ni kò yé mi tó bá ìtẹ́lẹ̀ ni ó sì wá wọ ọlọ́run ọba aláforíjì bákan náà tọ́ba kọjá lọ lára áyà ìkẹ́ kó dunnú bákan náà kó tọrọ ìkẹyìn lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́lá tọ́ba kọjá lọ lára áyà ìyà tọ́wọ́n fi gbìyànjáwó yẹn tàbí tọ́wọ́n fi ṣèlérí ìyà ìṣèlú yóò kalaro yóò bàjújẹ́ ọkàn rẹ̀ ọ̀sán pẹ̀pẹ̀ ó sì wá ọlọ́run ní olùtọ́ kó níbi ìyá náà ọlọ́wọ́n ọba tọ́ba kọjá nípa áyà tí ń ti àfọmọ́ ọlọ́run tí ń gbé ọlọ́run ọba ga tí ń gbé ọlọ́run ọba tóbi ìṣe ni yóò tún kára ló bẹ̀ yóò ti àfọmọ́ ọlọ́run ọba ìdíje ọlá yóò sì gbé ọlọ́run ọba tóbi. tọ́ba kọjá níbi àyà ọlọ́run ọba ti ń sọ nípa kí ẹ pè mí ẹ tọrọ lọ́wọ́ mi ìṣe ni yóò kára ló níbẹ̀ náà yóò gbé ọlọ́run ọba yóò rawọ́ ra tẹ̀ tọ́dọ̀ ọlọ́run bákan náà yóò sì sọ̀rọ̀ dáadáa tó bá fẹ́ yóò sọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run eléyìí ni ojúmọ̀ náà kíkà Al-Qur'ani ìpín tó ti kó pé jù ó ti wà fún alárò òjijì ọlọ́run bákan náà ìpín tó ga ti fún alárò òjijì ọlọ́run nípa arú àwọn agbègbè tá a sọ yìí gẹ́gẹ́ bí apá wa kọ̀ọ̀dẹ́ ìfà ọmọ àlìyàmáà wọn fi kó síbi ọ̀túnlẹ̀ láì sọ̀rọ̀ láì sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ó ti sọ fún wa tí ọlọ́run ọba ìrèké ọlá ọba yọrù sí àfa wa kọ̀ọ̀dẹ́ ìfà ọmọ àlìyàmáà bákan náà wọ́n sọ báyìí pé òjijì ọlọ́sọ̀rọ̀ láti sọ́lá ti sọ̀lá tó ní òrùjọ ọjọ́ kan ó ti lọ sí pẹ̀lú ẹ̀yìn jẹ́jẹ́ láti ṣe dájú làkúrẹ̀ ọba lọ́dún ti àtẹ́bí sọ̀rọ̀ láti sọ́lá ìgbà tí mo dúró ti àtẹ́lẹ̀ sọ́lá ànábì bá bẹ̀rẹ̀ sọ́lá ti bà sọ́rọ̀ mo bá ní kéde dé kánò yìí sọ́lá ànábì ó tu orí ọgọ́rùn-ún àyà ànábì bá tún tẹ̀síwájú mo ló tẹ̀lé tẹ̀síwájú ànábì bóyá tó fẹ́ kálí ẹ̀ síni ànábì tẹ̀síwájú mo ní tó súnmọ́ òun náà ní kí ànábì sọ̀rọ̀ láti sọ́lá yóò fi òdìdí sọ́lá ti bà sọ́rọ̀ iná lọ́fẹ́ ti kí rákà ẹ̀yọ kan ṣoṣo bákan náà ànábì ọmọ tó ànábì kúrò ní bá kọ́rọ̀ báyìí ọkọ̀ sí túrọ́tù nìta ọkọ̀ túrọ́tù nìta tán ó tún bọ́ sí túrọ́tù Al Imran bí àtẹ́bí sọ́nà lọ́wọ́ àrísọ́lẹ̀ ó ti rákà kan pẹ̀lú kúrò àbẹ́tà ni sọ́nà lọ́wọ́ àríwá àríwọ̀sílẹ̀ ẹ̀wà àrísọ́ ẹgbẹ́ táwọn ọ̀wé mi lásán jáǹkì lẹ́gbẹ́ dúdú kan òun náà láti ń kí ẹlòmí òtún ní áá nígbà tí èsè gbé yẹn tẹ lọ gbólóhùn tó wí yẹn ẹsẹ ni kí làwọn adájú pọ̀ ọ̀sẹ̀ lọ tọ́ba jẹ́ pé ọ̀sẹ̀ lọ tẹ́lẹ̀ gbólóhùn pé ìwọ ọ̀sẹ̀ lọ tó yẹn ẹsẹ̀ gángan gángan òun náà lọ jẹ́ àtikọ́mọ ẹ̀dẹ́ nìyẹn àdámọ́ta àdámọ́ pé kọ́tẹ̀ tí àtẹ́lẹ́ sọ̀rọ̀ máa ń sọ́lẹ̀ tó fi yé wa wípé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jù lọ ọ̀sọ̀ pé tí ìbá dáwọ́lá tó ti bò tí ìbá ti pẹ́ ìbá tẹ̀ kò tẹ́ sọ̀ tìrú jẹ́ wá sọ̀rọ̀ àforíjì gàdá àbá ọ̀hún bí kò ọlọ́run kò ní kò lórí rẹ̀ yóò ti wà wọlé yóò ti wà fún àwọn ìjọba wa àwọn ọmọ yẹn yunifásitì bùn wọn máa tẹ́lẹ̀ ọ̀hún wọ́n yẹ sẹ́ fìrún wọ́n ti máa tọrọ àforíjì wọ́n yẹ sẹ́ fìrún lọ́wọ́ ọlọ́run ọba ìdíkẹ́ lọ́wọ́ àti àforíjì fún wọn bóòlù ẹ̀dọ́ ti wá fún pé ń bá ti ń tẹ́lọ̀ subhanallah ẹni tá a fi sẹ́ran lélẹ́yìí o odidi suratul Baqara nisa ali imran ló fi kí lábẹ́ ìlú àwọn tàbí wàhálì bíi pé àlejò ànẹ́bí pọ̀ pàápàá jùlọ àfàwà kò fẹ́ kọ́ àwọn yamá tó ti fi kúra ara wọn jẹ́jẹ́ ara wọn kò nẹ́nu wọn lọ kò lẹ́yìn ànẹ́bí Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam gbogbo àti ajẹ́rùmí ọlọ́run báyìí ni àfàwà Hudhayfa báyìí ni wọ́n ti sálàyé nípa kíkà Al-Qur'ani ànẹ́bí wa Muhammad sallam pàápàá jùlọ tó tún wá wà níbi nábìlà táwọn ọkọ yẹ káde bí ọ̀tá eré ṣèbá wa náà wo a máa wo àwọn sátáláìtì wa àwọn nìgbódàsí wa nígbà tá a bá gbé ní àsìkò tó ń ṣe tààrọ̀ wí láwọn tó wà lọ àrọ̀bíyà tá a bá tẹ̀lé gbogbo àwọn arábí kọ́ńtì ti yẹ wò a máa wo ti Saudiya ní al-Haram al-Makki tàbí al-Haram al-Madani. a máa rí nígbà tí àwọn afá ìbá gbé ìlàwọ̀ àwọn bí wọ́n ṣe máa yánu tó ti dájú òfin ẹ̀sìn ọlọ́wọ́ bá tó pọ̀ mọ́ kíkà kùrá yóò sì ní kó bẹ́ẹ̀ ìbáni sọlá àfàwà òde fà sọ pé káàní yẹ kọ́ ó ti àwọn sílẹ̀ ó ní pẹ̀ ní ẹkútù dáná bíbí sọ àyà ẹ lọ kò sí eré kankan nínú kíka alukur'ani tí a nàbí sọlá sọlá ká ó ní káàní mà dáná bíbí sàkọjá nípa àyà àfọmọ ìlú sùkánà náà tọ́ba kọjá pa àyà ká tọrọ yọ tọrọ tọ́ba kọjá pa àyà ká wáyé sọ yọ wáyé sọ kó o níbi òtítọ́ ọlọ́sọ̀lọ́ lọ́wọ́ àlejò àlẹ́ àlùbọ̀sọ̀lọ́mà ọmọ tó gbogbo nínú káka alukurani ká yiri ìtumọ̀ rẹ̀ wò àti káwòye ti kíka alukurani àti tẹ̀lé àti ìmọ̀ gbé àwọn ìtumọ̀ rẹ̀ wá sínú ọkàn àtẹ̀bí tẹ̀lẹ̀ àti àwọn ìmọ̀ ní ìfúramà pẹ̀lú nítorí ọlọ́wọ́n ọba ọba tó ṣe fóun náà lọ sọ alukurani kalẹ̀ tó sì jẹ́ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ìmọ̀ ọlọ́wọ́n ọba náà ànábì gbé sí ipò tọ́gá òní ọ̀là àdéhùn sọ̀tọ̀ gbèsè débi gbé eléyìí ti àdébí sọ̀lá sọ̀lá ti fi ń dìde lóru débi káyà kan soso ayẹyẹ kan soso àdébí sọ̀lá ti ń ka ó ti ti ṣe òdìdí náfìlà ìdí tí o fi parí náfìlà yẹn gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith tó ti pé alimami ahmadu gbé jáde nínú musnadu wọn imamu nasai wọn gbé jáde bákan náà àti imamu gbẹdẹmájà àwọn náà gbé jáde nínú sunanu àwọn méjèèjì imamu alhakim wọn gbé jáde nínú mustadrak wọn pẹ̀lú isnadin sahih pẹ̀lú ìsàfihàn ètò ti pé ọlọ́dà láti ọ̀dọ̀ àbúzánà lè fi parí lọ́sí ọlọ́run yàrá ẹ̀jù anáhù kọ́ọ̀mà nàbí sọlọ́lá kọ́ọ̀l anáhù kọ́ọ̀l wọ́n sọ fẹ́ pé kọ́ọ̀mà nàbí sọlọ́lá àìsílẹ̀ àdéhùsọ́ níde lóòrù ní ìdè náfìlà bí áyà pé áyà kan tuntun lànàbí pé áta àbáhà títí tí àsìkò sówó èmi tó. àdébì ṣe bẹ́ẹ̀ títí bí sówó èmi tó fi tó bí ha yẹ̀rù kà pẹ̀lú àyà yìí náà ní mírùkù tó bá ti kéèké òun náà ní mírùkù wàbí ha yẹ sùn pẹ̀lú ẹ̀ náà ló ṣe kí ni o òun náà ló fi ṣe sùjú wọ́n yẹ ọlọ́hu tààlà òun náà gbọ́dọ̀ wọn lọ́wọ́ bá ilé kí ọlá pé ètò àdébòhom fa ìnáwó ìbáàdù wọ́n ìta òfin lọ́wọ́ fa ìnáka àǹtàlà àdébò hakim. nígbà tí nàbí ọláhi ìsà àrí ìsàlẹ̀tù sílẹ̀m ti sọ nípa àwọn ìjọ rẹ̀ ó ní wọ́n lọ́wọ́ bá ilé kí ọlá ètò àdébòhom tó ọba fi àjẹwọ́n lórí gbogbo tí wọ́n ti tí wọ́n sọ tí wọ́n hù níwà fa ìnáwó ìbáàdù ẹ̀rú sì wọ́n náà ọba tí wọ́n ṣe wà ń sàkiri láhùn tó ọba ti borí jí wọn wà ń nàbà àtàl àzízù hakim ọba tí ó jẹ ọba oníyìn ìwọ lọhùn ọba tí gbé gbogbo nǹkan báyìí lọ́sọ̀tọ̀ yẹ ìwọ lọhùn suratul àyàwó àti ìsìn ọba ìlẹ̀kẹ̀rá òun náà ló ti gbogbo àtàjẹ́ òsì ọlọ́run kò lè mọ̀ fún wa kò lè mọ̀ fún wa nígbà jẹ́ pé dájú ìlànà ẹ̀rí sọ̀rọ̀ àlùfáà lélẹ́yìn nínú ọkàn àti nínú òye tó jẹ́ ọkàn àti òye àwọn tó ń jẹ́ sálàkù mọ́lẹ̀ ìdíwánu mọ́lẹ̀ tààlà àlẹ́yìn nínú wọn amọ̀rí ìdáyẹ pé bá nẹbi sọ̀rọ̀ láti náà tètè yìí bẹ́ẹ̀ náà làwọn náà tètè gẹ́gẹ́ bí afọwọ́sí lọ́wọ́ sáàbì àwọn tí wọ́n ń tẹ ara ẹ̀ gẹ́gẹ́ bó jẹ́ pé arákùnrin kan kì í béèrè lọ́wọ́ rẹ̀ pé ẹ̀yìn bàtà wọn fi kẹrọ àti kùránì ọ̀dà púpọ̀ wọ́n ni àti àkọ́rọ́ a àkọ́rọ́ àhùn fi níbi dáhìrì àwọn ẹ̀ṣirí àhàbò ìláyà. ṣùgbọ́n kébì ọ̀ka alukurani nígbàdí oṣù tá a mọ̀ sí ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tàbí bẹ́ẹ̀ kọ́ kí ibi odidi ogún ọjọ́ kébì ká alukurani ibi nífẹ̀ẹ́ ti dọjọ́ méje yẹn lọ. àfa wa yìí gbàdí àfa zayidu ọmọ sábì tọ̀tọ̀ báyìí àfa zayidu ọmọ sábì ọwọ́ àfọ fún arákùnrin yẹn wípé ah, mo ti sọ̀rọ̀ fún ọ yìí wọ́n límàdà béèrè lọ́wọ́ mi pé kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀. ọ̀hán ẹ̀tọ́ gba àdéhùn yàrá fún ìwà sọ́ra ìpè ìní àlùkà èmi náà wá béèrè lọ́wọ́ ìpè kí ló dé tí mo fi ṣe bẹ́ẹ̀. ọ̀hán àgbẹ̀ ṣẹ́bi sọ pé nìkẹ́yì àtẹ̀dá gbọ̀ọ̀ nìkẹ́yì àtẹ̀dá gbọ̀ọ̀ wà á ti fà rẹ̀. ètí mo fi fẹ́ kí n kà lọ́jọ́ bẹ́ẹ̀ dókítà gbogbo ọjọ́ òní pé kí ilé máa kalẹ̀ bákan náà yóò sì lè jẹ́ pé gbogbo àwọn àyè kọ̀ọ̀kan tó bá yẹ kí n ní ìdúró sí nípa ni. pé á ah, pẹ̀lú tí mo rí bíbà yìí sáǹtì mi lónìí ìpinnu mi lónìí nípa ìdí mo ṣe tẹ́lẹ̀ òun náà lélẹ̀ ìkú nítorí rẹ̀ ni màá ti kà á ní oṣù ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tàbí òdìdí ogún ọjọ́ sálàpù wa lélẹ̀ ìdí ọlọ́run ọba ìlẹ̀kí ọlá ọlá bàbá wa yọ ọdún sí wọn. bákan náà kò súnmọ́ ní orí eléyìí àdídé eléyìí ti ọwá ìmáàmù Malik wọ́n gbé jáde nínú wàtọ bákan náà fáwọn abdulrasaq wọ́n gbé jáde nínú ọ̀nàfù wọn. ó ti wá látọ̀dọ̀ àfáwọn abdullahi ọmọ àgbàsọ lọ́ba ní ọdún sọba bàbá àtọ́mà. wọ́n sọ báyìí pé ọmọ Imran wọ́n sọ báyìí pé ìfẹ́ sẹ́rẹ́ kò ìfẹ́ ọ̀hà ẹ̀bí yára yára púpọ̀ nípa gbígbà alukur'an. nínú gbọ́dọ̀ mi wọ́n ní ìfẹ́ sẹ́rẹ́ alukur'an wọ́n yára nípa alukur'an ìdí akura alukur'an fi ìsàlẹ̀ àti ọjọ́ mẹ́ta péré èmi fi máa ń ta òdìdí alukur'an nìkan. فيقول ابن عباس رضي الله تعالى عنهما أفا عبد الله بن عباس وأصحابه لأن أقرأ لأن أقرأ البقرة في ليلة kíka lọ́sùn ìbákọ́wà ní òru kan lẹ́kọ́jọ́ mẹ́ta lòún ní ìka odidi alukur'an ó wá ní kébì ọ̀ka odidi lọ́sùn ìbákọ́wà lóòru kan lọ́dọ̀ ẹ̀yọ́ kan yẹn ó ní mo máa gbọ́lá fún o mo gbọ́lá fún púpọ̀ lè àtàkùrọ̀ àlùbáfọ́rọ́ tàbí lẹ́yìn àti àdàdà báwo ha wà ọ̀rọ̀ sílù à tí ìmọ̀ yìí ní túmọ̀ rẹ̀ ò ní máa kà ní pẹ̀lẹ́ kùtù ní tẹ̀ tẹ̀lé bọ́lá ń tẹ̀sọ̀ kálẹ̀ àhàbù ìlàyà mi àtàkùrọ̀ àgàmà àtàkùrọ̀ mo nífẹ̀ẹ́ mi púpọ̀ ju kémi ọkà bí wọ́n ti ń ka ìlú ní ọ̀fẹ́ rẹ̀ tí wọ́n ka ní subhanallah. bẹ́ẹ̀ náà ni àfáwọn abdullahi ọmọ mọ̀tòrọ́dì lọ́wọ́ ní ọlọ́hu tààlà ánìhù wọ́n sọ báyìí pé ọlọ́lákùnrin kan sọ fún yín pé ìní ilẹ̀ akọ̀rọ̀ olùmùgbà sọ́nà ìlọ kẹ́hẹ́tì láti sọ́rọ́ tó ìfẹ̀jọ́ dénà ìmọ̀ ọmọ kàníra kà kan قال قول ابن مسعود أخاه ابن مسعود رضي الله تعالى عنه وأصحابه به حبل كحبل الشيء أدعو dadawuru ni gẹ́gẹ́ bí olórí ṣe máa ń dawuri ẹ lọ náà ni wọn ṣe ń kà ní. ìnà àkùwámà yàkùrọ̀ òun ẹ̀ lùkùrọ̀án ó náà dájú àwọn ọjọ́ gbọ́mọ̀ ká lùkùrọ̀án láàyò dáwùjú kàràkíyàwó onídàáyọ̀ gbogbo wọn wọ̀lẹ́ẹ̀kì ìdá wákàá fi kálí tọ́ba bọ́ sínú ọkàn ìgbà tọ́ba bọ́ sínú ọkàn ò fọ̀rọ̀ sa ọ̀fíìhì tọ́ba bọ́ sínú ọkàn tó rílẹ̀ sínú ọkàn irú àlùkùrá níbi àwọn ọmọ sàǹfààní púpọ̀ báyìí ni àbá wa abdullahi ọmọ masoodi wọn ti sọ kí ọlọ́wọ́n bá ilé kí ọlá kọ́ba wa kọ́ba wa kẹ́wọ́n bákan náà wọ́n tún sọ nínú ọ̀rọ̀ tí wọ́n náà bákan náà yìí pé ìkùrọ̀ wọlé kùrán ẹ máa ka alukur'an wà á ní ikú bíi ìlú ẹ jẹ́ kí alukur'an kọ̀ọ̀kan ọkàn yín pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ kó fi ọkàn yín náà kànàkànàkàn gbogbo tí ọ̀dà kọjá di kó nu rẹ̀ kẹ́gbẹ́gbà tẹ̀ kàlẹ́ yìí ti há ìtumù ti yọ̀dà ìrúbálù kùránì ti tọ́ka rẹ̀ fún mi subhanallah kò ní ẹ máa ṣe bẹ́ẹ̀. bákan náà wọ́n kéko ní ìdá ẹ̀jà ìrè gbogbo tó jẹ́ màlúkùránì ẹ̀dúró síbẹ̀ wàlá ẹ̀kọ́ hàmù ahadikum àṣírí sùrọ̀ ẹ má jọ jẹ́ pérò gbà ìdìbò sáyẹn sáni pé o ti fẹ́ parí súrà yìí o ti fẹ́ parí súrà yìí sẹ́kù wa máa dá lọ ìdá ìdáwòlò àbí Allah subhanahu wa ta'ala kó sáré sínú àtẹnukọ́ kan wa barakallahu li wa الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد عباد الله أقول لكم الله أبا ìkí ọlọ́run ìjọ rẹ̀ fún ọba nàbí sallallahu alaihi wasallam gbogbo àtàjọ òsìn ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn wọ́n mà ti sẹ́rí ní ìgbẹ̀yìn ìgbàyè ní ìgbẹ̀yìn ayé nígbẹ̀yìn àsìkò wọ́n ti sẹ́rí gbóò níbi ìlànà nẹ́wà Muhammad sallallahu alaihi wasallam àti ìlànà àwọn ẹni rí tó ti gbé wọ́n bá nàbí sallallahu láyé àtàwọn tó bá nàbí láyé. àwọn wọ̀nyí odigbèrú mẹ́rin kọ̀ọ̀kan wọn òun náà ní pé ìdíwọ́ ó ti dín wọn lọ́wọ́ pàápàá jùlọ nínú oṣù ọmọdé ọ̀tọ̀ ti bá wa láti ní ọ̀pọ̀lọpọ̀ ìka lọ́pọ̀lọpọ̀ nínú Al-Qur'an Al-Karim wọ́n ń ka Al-Qur'an lọ́pọ̀lọpọ̀ yanturu nínú oṣù ọmọdé ìbá kíkà wọn ní ajálá ti ṣe ní ìdá wọ́n kánjú púpọ̀ ìgbà tó lágbára bákan náà wọ́n ìtura wọ́n tún wá yára púpọ̀ nínú kíkà al ní yíyára tó ti gbé lánàá fi ọ̀la دون اهتمام بتدبره وتفهم معانيه. Síkà tí wọ́n kà yìí, wọn ò yiri ìtumọ̀ ẹ̀wò, wọn ò wo tọ́jà lé lórí, gbàgbé náà àwọn àgbọ́yé ìtumọ̀ rẹ̀ níṣẹ́ ni wọ́n ṣe kí ni wọ́n ní. Eléyìí, òun náà ni ọ̀rọ̀ sọ fúnfẹ́ yìí pé ohun àfàwà Ibn al-Jawzi, rahimahullahu ta'ala, tó jẹ́ kí wọ́n kọ irú ọ̀rọ̀ báyìí, wọ́n kọ́ bíṣà ìtọ́nù ti da ọ̀rọ̀ rú báwọn èèyàn lójú wọn kọ ọ̀rọ̀ ẹsẹ̀ nù rẹ̀ nípa kíka Al-Qur'an al wá sọ báyìí pé wọ́n kọ́ ni lágbàtà ayé Iblis wọ́n ní Iblis ìsúkó ti dàrú máwọn èèyàn lójú àlẹ́ àkọ́wò mi ó dàrú máwọn ọ̀dọ́ kan lójú bí kẹ́sọ̀rọ̀ ti tìlá wa ti bí wọ́n ka Al-Qur'an ní kíkà lọ́pọ̀ yanturu lásán wọ́n kà lásán tó kíkà tí wọ́n kà yìí wọ́n kà á lẹ́nu tó ṣe yí pé wàmù yahuduna hafiya nìgẹ́rì tẹ̀síìlì wọ̀lá tàtàkùkì wọ́n kà á ní sápánná lọ ní nídàwúrú wọ́n kà á láì ní farabalẹ̀ àti ìfẹsẹ̀múlẹ̀ nípa tí wọ́n kà yìí wọ́n lé léyìí ìṣesí kan tó ṣe pé lẹ́yìn tẹ̀síìlì ìbàmúdà kì í ṣèṣe sí ẹ̀yìn o ìwà tí ọ̀dà ni ẹtí bá ń ka àlùkùránì bẹ́ẹ̀ wọ́n ní kó ṣe kí ni o kó sọ́ra wọ́n ní torí pé wọ́n ti gbà wá lọ́dọ̀ àwọn kan nínú àwọn sálẹ̀ wọ́n gba ọ̀rọ̀ wa lọ́dọ̀ apá kan nínú àwọn sálẹ̀ kù wa ìpè anáhùn kánú yẹ kọ̀rọ̀ fún ẹ̀kọ́ àná fi kú lé yọ̀ọ̀mì àwọn fi kú lè rákà. ìgbẹ́nu àwọn ọ̀rọ̀ tó ń bà wá lọ́dọ̀ sálẹ̀ kù parí nu wọn tẹ́gbọ́dọ̀ ojúmọ́ ní ka alukur'ani ti parí ẹ̀ ìgbẹ́nu tó fi tẹ́ráká kọ̀ọ̀kan ní fi parí alukur'ani tẹ̀lé. eléyìí ọ̀rọ̀ yìí wàhálà ومن داوم عليه ẹni tó bá wá tún ní máa fà innahu wa in kana ja'izan bó tilẹ̀ tó wípé alẹ́ ká ilá anẹsẹ̀ kí ilá wọ́n ti tàtà kódà àhàfà ilẹ̀ ìlà ká fara ní pẹ̀lẹ́ kùtù gẹ́gẹ́ bọ́lọ̀ ní lóhùn ti sọ̀kalẹ̀ bí a ti ká yẹn òun gangan làwọn olùmọ̀sán pé a làwọn nífẹ̀ẹ́ sí púpọ̀ jù bá tẹ̀lé káwọn sálàkùn kan ti kí ni o wọ́n yára yára kà á gẹ́gẹ́ bí asosọ yẹn ṣùgbọ́n òun ká farabalẹ̀ káka ní pẹ̀lẹ́kùtù yẹn ìlànà olùmọ̀ òun náà ni wọ́n fara mọ́ pọ̀jù torí ká ní wa Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallama ọkọ̀ báyìí pé láàyè ọ̀hún ó ní kò lè gbàgbọ́ yé tí ọlọ́run máa ń ọ̀rọ̀ àhú bí àkọlà mi sàlàsì ẹ̀sọ́ bá ka alukurani ti ní ọjọ́ mẹ́ta kò lè gbàgbọ́ yé ìtumọ̀ ti bẹ nínú alukurani karim alimamu Abu Dawud ni wọ́n mú jáde àti mamu Nasa'i àti Majah sínú súnà nù wọn pẹ̀lú ìgbàdé ọ̀ṣẹ̀ṣẹ̀ bákan náà. Ibn al-Jawzi rahimahullah ta'ala wọ́n ní wọ́n kọ́ ní lẹ́gbàtà ìbílíìsì ìbílíìsì oṣù ti dàrú máa wẹ̀ lójú àwọn ìjọ kan nínú ìkùrọ̀ nínú àwọn kan al-Qur'an وهم يقرؤون القرآن في منارة المسجد في الليل بأصوات بأصوات المجتمعات المرتفعة الجزء الجزء والجزئين ولا وكان بتوتيكي ولا تجاوزوا متلاتي wọ́n mọ̀ wá ka alukurani wọ́n mọ̀ kàrà lẹ̀ wọ́n mọ̀ kàrà lẹ̀ ní ohun àgàpapọ̀ tó wọ́n tún ka wọ́n lè ka títí gan wọ́n lè ka títí méjì. wọ́n yẹ jùmọ̀ ìwọ̀n náà bẹ́ẹ̀ ni adàn náà ní ìmọ̀nà ìhìn mi lẹ́yìn wọ́n bẹ́ẹ̀ ni dàá òdòdó ìyá irú àwọn bẹ́ẹ̀ inú ìṣòro méjì wọn kú sí. ìṣòro àkọ́kọ́ yàtọ̀ sí pé wọ́n ka nǹkan ní ohun àpapọ̀ tó ti pé èèyàn ò jẹ́ kọ́kọ́ ní ẹ̀rí kankan nínú òfin ìsìn ọlọ́ wọ́n tẹ̀sẹ̀ tún wá kóra wọn sí ìṣòro méjì bíi ìṣòro àkọ́kọ́ òun náà ni pé wọ́n ti kóòtù dábàá àwọn èèyàn ẹni tó fẹ́ fún wọ́n ní jẹ́ kó ṣe kí ni o wọ́n láǹfààní àti ẹ̀rí báyìí. bákan náà iṣẹ́ wọn tí wọ́n tún ṣe yẹn yá níbi tí ó ti wọ́ tó ti ba iṣẹ́ wọn jẹ́ torí aláṣẹ kí ni o aláṣẹ sọ́ra ó níbi gbogbo àwọn nǹkan tó ti kọ́ bá ti tako ìlànà ètò tọ́yẹ láti ka àlùkò àdìsẹ́rì ìsìláṣọ́ra fún eléyìí. bákan náà àbá tó ní pé ètò tó wọn náà ní pé ẹ̀sùn wá rí àná ọ̀dùnà bíi ẹ̀rí ọkùnrin kan láàrin wọn káàdà yóò tọ́ níbi náàsì yóò máa tó sọ̀lá fún àwọn èmi sọ̀lá tó sókè yóò máa jùmọ̀ sọ̀lá tó àtúbà jọ jùmọ̀ yóò máa ká yóò sì sọ fáwọn ènìyàn tó máa yẹ lẹ́sẹ̀mì tọ́ba ti ń ṣe sọ̀lá tó yẹn lọ yóò máa paradà àfọyẹ́ sọ̀rọ̀ kú àlùmọ̀ àwìrọ̀ déyìí yóò máa ka bóyá súra tó fẹ́ jí lápẹ̀rẹ̀ o ti ké súra yìí tán yọba ká kúlẹ̀ àwọn ọmọ bẹ̀rẹ̀ fẹ́lẹ̀ kúlẹ̀ àwọn ọmọ bẹ̀rẹ̀ náà yọba ti parí rẹ̀ yọba bẹ̀rẹ̀ sí ní ké kúlẹ̀ àdúrà ládùá ó ti parí alukur'an kẹrin tá a ti máa yí pé látọ̀dọ̀ àtẹ́bí sọlọ́lá àti sọlọ́lá kò sí àdúrà àdúrà yìí kò dàdúrà ọ̀sìmọ́lì alukur'an yọba ṣe ṣe ṣe bí ẹni kó o tún ti parí alukur'an lẹ́yìn ìgbà tí kéjì òkè náà tó ń tún àwọn ọmọ méjèèjì parí ẹ̀ yọba bẹ̀rẹ̀ sí fún ní máa ṣe àwọn àdúrà kan tí wọ́n mọ̀ fún bí àdúrà tí wọ́n fi parí Al-Qur'an eléyìí wọ́n lè ṣe wá jẹ́ ìmọ̀ púpọ̀ jù gbogbo àti àjẹrúfẹ́ ọlọ́run ẹ̀dá kan ẹja sọ̀rọ̀ ẹja jìnnà sí gbogbo àwọn àtúnṣe yìí pé ó burú jáì nínú kíkà Al-Qur'an Al-Karim ẹ jẹ́ ká tẹ̀yẹ̀ lé ìlànà àwọn tó ti wọ́n jẹ́ sọ́dàpù wa bákan náà ó ti jẹ́ pé ìjọsìn wa ẹ jẹ́ ká pamọ́ dáadáa eléyìí ìlànà àwọn tó ti wọ́n jẹ́ ẹni rè síwájú gẹ́gẹ́ bó jẹ́ pé àfa wa àròdé ọmọ kùsẹ́yì wọ́n ní gbogbo tẹ́ẹ̀tì ẹ̀ká ẹ̀ sí rọ̀bì ọjẹ́ kọ̀rọ̀ púpọ̀ ẹ̀ máa ń pa tẹ́rẹ̀ máa wọ́n ní kàmí ẹlòmíì ọ̀wọ́lé tọ̀ àbá yìí tó bá wọlé tọ̀ wọn náà bàbá ti ti kúránì kalẹ̀ tí wọ́n fi àlùkùránì tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ àbá yóò tẹ̀kí yóò fi aṣọ rẹ̀ ìṣe agbádá tàbí fi àlùkíbà rẹ̀ yóò tẹ̀kí yóò fi kò sẹ́ni onímọ̀ pé ka àlùkùránì lọ dépò pẹ́ni yóò fi bọ́ sọ pé ah gbogbo gbàtà bá dọ́dọ̀ ẹnì yìí ah kùránì ni máa kà àwọn ẹni kùránì ni yẹ ní pé kí òun náà ni wọ́n ń ṣe iṣẹ́ wọn èdè tèmi àtẹnì kọ̀ọ̀kan wa náà ẹ̀jẹ̀ ká múra sí àtìpamọ́ lọ́dọ̀ ọlọ́run ọba ìrèké ọ̀la bákan náà ìmáàmù ahmed ọmọ hanbal rahimahullahu ta'ala wọn láwọn náà máa ń ka alukur'ani lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ti ń ka alukur'ani wala yudra mata yọ̀sí ìgbà tí wọ́n parí alukur'ani ẹ̀ nímọ̀ ẹ̀ nímọ̀ mo yẹ ti àfihàn rẹ̀ lẹ́yìn kónkálukú wa náà kákọ́tì àwọn sẹ́lẹ̀kù yìí ti ọlọ́run ọba ìlẹ́jọ́lá kọ́ba wa kẹ́ wọn lórí àkóyawọ́ lórí dáadáa lórí àlàyé àti ìwáwá ní sọ́dá fún níbi tí ọ̀dà bákan náà àti ìrànwá létí lórí gbogbo àwọn ìlànà rere ètò ìsìnkú ọlọ́run ọba ìlẹ́jọ́lá fẹ́kẹ́ àti ẹnìkọ̀ọ̀kan wa káfẹ́ gbogbo àti ẹjẹ́ lẹ́sìn ọlọ́run níparí kálọ̀ jẹ́ ẹni tó ṣe ike àwọn àti ọlọ́run ọba ìlẹ́jọ́lá kámúlò bákan náà káṣí mú àti òjijì ọlọ́run sọ̀rọ̀ láì ni ó jẹ́ ẹni tẹ́ tí ó yóò gbẹ́dọ̀ àtẹnì kọ̀ọ̀kan wá dídé lórí kíka sí ọlọ́run ọba àti yíyiri àwọn ìtumọ̀ rẹ̀ wò. bákan náà ì máa wọ àwọn ìtumọ̀ àti tí àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ̀ lọ́dún dálé lórí kọjá pé náà yóò tún wá ta wákìtì lọ síbi pé ká máa ṣe iṣẹ́ pẹ̀lú tá a kọ́ tá a kà tá a gbọ́yé nínú sí ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá kọjá pé òun náà yóò sì wá lọ síbẹ̀ eléyìí ti èròǹgbà tó tóbi nínú wípé ká ṣèrà wa lójú kòkòrò lórí pé ká kàkẹ́rọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá torí pé kíkà tí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ọlọ́run ti wá lójú kòkòrò rẹ̀ nínú sọ́ọ̀tù nìta ọlọ́run ti ọlá rẹ̀ kẹ́kẹ́ lọ́sọ̀ àyà ìtú ọlọ́run ní afala ayọ́tẹ̀dẹ̀ sọ̀rọ̀ ní alukur'an. tẹ́ wa ní yiri alukur'an wò ni tẹ́ ẹ máa kà ní kẹlẹ́kùtù pẹ̀lú ìmáa yẹ ìtumọ̀ rẹ̀ wò ọlọ́wọ́n bá ní wọlé òkè ànínmí ní ìdí ìgbà yìí dá alukur'an bá wà látọ̀dọ̀ ẹlòmíì sọ́yàtọ̀ sí ọ̀dọ̀ ọlọ́wọ́n bá ní lẹ́wọ́jọ́dọ̀ òfin ìṣẹ̀lẹ̀ àfáàní ìdírọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyapa ìtọ́takùnrin àwọn ni náà lánàá bákan náà wọ́n ní gbólóhùn ọlọ́run bá ti ọlọ́run bá ìdíkẹ́ látọ̀tọ̀ nínú sọ́lọ́tù muhammad aya twenty four ọlọ́tí ọlá rẹ̀ gàdúrà sọ pé afala yatadabbaruna al-Qur'an sẹ́ẹ̀ni máa yẹ al-Qur'an wò dáadáa ni wàlọ́ ala qulubin am ala qulubin aqfaluha àbí àjàdàgbòdo rẹ̀ ń bẹ nínú ọkàn ẹlòmíín tó jẹ́ pé wọ́n ti wọ́n ti wọ́n ti tipa nínú ọkàn ẹlòmíín sọ́lọ́tù muhammad aya twenty four lélẹ́yìn. ìwé lè ń tọ́ka lórí wípé kámójútó kíkà àlùkò láti tẹ̀lé ní pẹ̀lẹ́kùtù pàápàá jùlọ gbogbo ẹni tá a ti láwọ̀ ẹ̀sìn bọ̀ lọ́rùn tó ti bàlágà ọ̀ràn yẹn lọ́jẹ́ láti pé kámójútó kíkà alukur'ani kẹri n'aba ti ka ama ka ní pẹ̀lẹ́kùtù ama fi fa ama farabalẹ̀ abi ma ka gẹ́gẹ́ bí anagba muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bó ṣe ka gẹ́gẹ́ bí àwọn tó wọ́n gbẹgẹdẹ fẹmi àtẹnìkọ kan wa àtẹnì máa ka alukurani bó ṣe wù wá àtẹnì máa ṣe bó ṣe wù wá lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì gan bí ka alukurani rẹ yóò lọ mú kàtúgbà kọ ka alukurani ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ omi tọba ti ti báyìí yóò mú ka abẹlẹ rẹ yóò kàn máa fi pala ní yóò máa fi pala yóò máa fi pala yóò máa fi pala lọ́dọ̀ tiẹ̀ yóò fi ka alukurani rárá o ẹlòmíì ọ̀gá máa mi rí báyìí yóò mi rí yóò mi rí yóò tún fojú sí yóò tún forí subhanallah gbogbo eléyìí kì í ti pé yẹn ka alukur'an nígbà yóò máa jáde ní orí ahọ́n wa dáhùn ọmọ pé yẹn ka alukur'an kì í ti pé yẹn ọmọ kì í ti pé ọkàn tó máa wíwo alukur'an ìtẹ̀rí jọ̀wọ́ àwọn ọ̀sán ní nǹkan tó ti kóhùn ti kà àbí ọlọ́run wa nínú aláàrẹ àtàgbára rà kíkọ́ rẹ̀ dákun sí rọrùn fún wa kíkà rẹ̀ dákun sí rọrùn fún wa yíyẹrẹ yíyí ìtumọ̀ rẹ̀ wò lọ dákun sí rọrùn fún wa ìlóye ìdílàákàyè pẹ̀lú rẹ̀ lọ dákun sí rọrùn fún wa ibi dídẹ́sẹ̀ lọ dákun sí rọrùn fún wa ọlọ́dàkùn orin tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dákun mọ́ hànà rẹ̀ fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa orí ọ̀bánikun orílẹ̀-èdè náà ṣe gbogbo ń tàn sí tí ọ̀dà ọ̀dàkùnjà lè ronú padà bẹ́ẹ̀ ọlọ́ta bá ronú padà dákùnfà ronú padà wa gbogbo dáadáa tá à ń dé ọ̀dàkùnjà lè tẹ̀síwájú nínú dáadáa náà alámọ̀lé ẹni kọ̀ọ̀kan wà ọ̀dàkùnmá ti ọjà ro ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم رحمكم الله تعالى Thank you.